ó ní ẹsẹ̀ ńlá ẹlẹ́ẹ̀kẹtàléní àádọ́rùn ninety three wọn náà ti kọ́ tó kúbúrú mẹsáàgì kí ẹ̀ máa mú àwọn mẹsáàsì àwọn sàárè níbi tá a ti máa jọ́sìn kò tó mọ̀ sákọ̀ bá bọ̀dọ̀ àdìsí ìtàkọ́ di mi wọn náà kó ló àwọn àdìsí àti kàtẹ́yìn wá wọ̀gá ìrọ̀ ha mímọ̀ lẹ́sẹ̀ àlẹ́ àṣẹ́rọ̀tì náà wọn míì tí ó sì ń lo mẹ́jẹ̀mú wa nǹkan tí ó sọ yìí tó mọ̀ kọ́ ọ̀dọ̀ wá ní pé wà wàá dùn hádìí هذه من الكبائر وقع في كلام بعض الشافعية wọ́n ní kíka àwọn nǹkan tá a kà sẹ́yìn nínú àwọn ẹ̀sìn ńláńlá wọ́n ní wákàá fi kàlámì bá ṣàfihàn ó wáyé náà àwọn apá kan wọn ṣàfihàn kà á náwó akadà dálíkà mímọ zakara hu min hadi àhàrí ìgbà tí wọ́n máa wọn dájọ́ nínú àwọn tó wà nù àdìsá àti káyìnì so ìyẹn ni pé màá mú uh, uh, sàárì níbi ìjọsìn wọ́wájúhu wọ́ọ̀dẹ̀ wọ́n ní ìdí tí wọ́n fi mú àwọn àdájọ́ ìjáde náà àdísì ọ̀hún lẹ́nu ọ̀lànà máa ń fa àlàdálíkà bí kùbúrò àmìyá yìí olùkọ́ ànábì sẹ́bi lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú sàárì àwọn ànábì wọn wọ́n jẹ́ àdàmọ́ fa àlàdálíkà bí kùbúrò sọ sùlàhà ìhí sharrul khalq inda Allah yawm al ó wáá pé àwọn tó bá wá ń tún lọ́jọ́sìn di sàárì àwọn ẹni rí wọn ó ṣe wọ́n lẹ́ni ó mú wọn lẹ́ni tí ó burú jù lẹ́dàá níwájú ọlọ́run lálùkìyàmù. pàfẹ́ ìtàdírù lánàá wọ́n ní àwọn àdìsí yẹn àbájú fi ń kọ́ ń kí ń kìlọ̀ fún wa ni o kàmá fi rìwáyà tí yuhadiru nà sọ́nà wọn gẹ́gẹ́ bó ṣe wà nù rìwáyà wípé yuhadiru ànábì pé wọ́n sá wọn níbi ìṣesí wọn. ayé yuhadiru ummatahu bi qawlihi lahum dhalika min an yasna'u ka sun'i ulaik. ànábì ń kìlọ̀ fún wọn láti máa ṣerú ìṣesí táwọn yẹn náà ń ṣe fa yúlànú kàmà lóìnú wọn wà dẹni tá à ń sẹbilé gẹ́gẹ́ àwọn náà sì dẹni sẹbilé wàlàbàdùn hànàbílà tí wọn dàpá kan àwọn hànàbílà wọn sọ pé kọsùdù rọjùlì asọláta indel kọbírí mọtàbárì kàmíyà ainul muhàdá sí láti wà sórí. tí ó gbèrú e láti lọ kírun níbi sàárè wọn ní ìmọ̀ ta ọlọ́run ọba láyà ni àtàlábí sọlá àlẹ́ ìmọ̀ ha ni man hadda Allah ẹni tó mú ọlọ́run ọba àtànábì ẹ̀ lọ́ta ni ó gangan ni wà ìdáàrú dínnín wà ìbìdáàrú dínnín lámìyà dánibìhìlá àti ìmọ̀ ẹgbẹ́ kalẹ̀ ẹ̀sìn kan tọ́lọ́run bò yọ̀ǹda ìnáyà anha tọ́lọ́run bá ti kọ̀ ó ti kọ̀ fún ọ̀ká sí bẹ́ẹ̀ ó mọ ìjìmọ̀ àn ó ní lákòótán nínú àpanu ọ̀rọ̀ àgbáríjọ ọkọ̀ àwọn àfáà fàyínà àdọ́mọ̀lì muharramati wà síbábi shirki salat indaha wọ́n ní ètò tóbi jù nǹkan tọ́lọ́ bá ṣe léwọ̀ àti sábàbí ẹbọ oníkẹ́yìn máa kírun níbi sàárè wọ̀tí káàdùn ọ̀hà mẹ́sàájì àbíká sọ di mọ́sáàsì àwọn bìnà òhà àwọn bìnà òhà àléyà àbíká kọ́ àwọn mọ́sáàsì lórí sàárè wọ̀lùkọ́lùbí karahati mahmul alageri zalik wọ́n ní ká wá sọ pé mọ̀kúrò ni àwọn ní nǹkan míì tó yàtọ̀ sí fún bẹ́ẹ̀ la máa ń sọ pé mọ̀kúrò ni tó tún sí kí ni haram gbadági wọ́n ní إذ لا يظن بالعلماء تجويز فعل تواتر عن النبي صلى الله عليه وسلم لعن فاعله torí kò lẹ́tọ̀ ká wá máa rò wípé àwọn àfa àwọn ó máa sọ pé nǹkan kan lẹ́tọ̀ tí ẹgbà wa pọ̀ látọ̀dọ̀ ànábì tó ń sọ tó ń sẹ́bi lẹ́yìn tó bá ṣe wàtájìbù mùbàdára tó lè hádìmíhá wàhádìmílẹ̀ kìbá bìlẹ́tì àlàkòbò wọn ní sọ̀rọ̀ yẹn ká tètè lọ wúrò àwọn wúrò àwọn nǹkan tó kọ́ kalẹ̀ yìí sórí sàárè àbí ilé tí wọ́n kọ́ ni àbí dóòmù tí wọ́n kọ́ sórí sàárè ni. alẹ́tì alẹ́lẹ́kùn ìdíhíyà àdọ́rù mi mẹ́sìlẹ̀ dìrọ̀ torí pé irú àwọn mọ́sáàsì tí wọ́n kọ́ sórí sàárè yìí tí wọ́n lọ jọ́sìn bẹ́ẹ̀ ó burú ju mẹ́sìlẹ̀ dìrọ̀ lọ. àwọn mẹ́sìlẹ̀ dìrọ̀ mọ́sáàsì ọ̀tẹ̀ mọ́sáàsì tí wọ́n kọ́ kalẹ̀ títí tọ̀tẹ̀ àdọ́rù mi mẹ́sìlẹ̀ dìrọ̀ wọ́n ló burú ju mọ́sìlẹ̀ dìrọ̀ lọ لأنها أسست على معصية رسول الله torí kí wọ́n kọ́ kalẹ̀ lórí ìmọ̀ọ́sẹ̀ ànábì mọ́sáàtì tí a kọ́ nítorí pé wọ́n fẹ́ fi ṣọ̀tẹ̀ sáwọn mùsùlùmí lára ara wọn kò burú tó mọ́sáàtì tí wọ́n kọ́ lórí sàárì láti fi dọ́tẹ̀ sọ́lọ́run àtànábì so ìtànàbí tá a fà ń sọ nìyẹn wọ́n ní لأنها أسنت على معصية رسول الله لأنه نهى عن ذلك وعن ذي قبيل وأمر بهدم القبور المشرفة kódà nábì pàṣẹ pé ká máa wó àwọn sàárè tí wọ́n mọ tán mọ ga wàtẹ́lì bíi ìdá láti kú lu kìndílìn ọ̀sìrọ̀jì ó yìí sọ̀rọ̀ yẹn ká máa mú kó gbogbo kìndíl àwọn èrè tí wọ́n gbé kalẹ̀ bíi sàárè ọ̀sìrọ̀jì àbí iná tí wọ́n tà síbi sàárè alákọ̀bọ̀. ولا يصح وقفه ونذره ونذره wọn ní kò lẹ́tọ̀ọ́ kí kàkà wá fílẹ̀ pé àwọn yẹn náà ṣe bá àmọ́ fámìlì kan wọ́n gbé ìyẹn wọn kú wọn á sin wọn á gbèrè rẹ̀ síbi sàárè rẹ̀ so àwọn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́ pé nígbà tẹ́lẹ̀ tí wọ́n bá ṣe sàárè kan wà lè má bù mọ́ lára náà mùsùlùmí náà ni o wọ́n wà mọ èrè wọ́n lọ bá àwọn sculptures àwọn sculpturist àbí ní wọ́n ń pè wọ́n á lọ àwọn gbèrígbèrí wọ́n á lọ mọ èrè rẹ̀ wọ́n á gbé sórí sàárè rẹ̀. wọ́n ní hádà tó lẹ́ẹ̀fì rí ní láwọn ọdún kan tí wọ́n máa ń ní military administrators táwọn bá ṣe títì tí wọ́n bá design roundabout àwọn ọmọ haúsá tán fi ṣe àwọn military administrators gbà yẹn wọn ò ní fi èrè sí ìlú kan tí mo ti ẹ̀ dídá ni adó tẹ bá dé adúlù ni àwọn junction pọ̀ tí wọ́n ṣe láwọn ọdún yẹn wọ́n lè ti máa yí gbogbo ẹ̀ padà nísìnyí o gbogbo àwọn junction yẹn ọmọ haúsá òde fún òní bá ń gbèrè sí láéláé wọ́n wá ya àwọn design míì tó fáyín gan wọ́n wá yà sáwọn oríta yẹn káàkiri bẹ́ẹ̀ ṣe mọ́ ilé àwọn ilẹ̀ haúsá yẹn láwọn oríta ilẹ̀ haúsá yẹn ní rere bẹ́ẹ̀ àwọn ti yorùbá wọ́n mọ̀ ya àwọn tilẹ̀ yorùbá àkùdá wọ́n ya àbò onílù ọjà tìlẹ̀ wọ́n ya ọlọ́fà ọba á sì ti kán láti jẹ́ ọ̀rọ̀ owó tó ṣe. òkè gádà wọ́n gbé bàbá sẹ̀kẹ̀rẹ̀ síbẹ̀ ìgbà tán fi àwọn nǹkan bí ẹbọ bí ẹbọ wọn ti ṣe wọn. alọ́dún kan wọ́n lọ gbé ère Ṣàngó sẹ́yìn mọ́sáàsì sẹ́yìn mọ́sáàsì central mosque lẹ́dẹ̀ oríta tó wà lẹ́yìn central mosque lẹ́dẹ̀ ojú ère Ṣàngó bẹ́ẹ̀. àwọn àfáà lẹ́dẹ̀ àwọn ni wọ́n lọ ṣiṣẹ́ bí wọ́n ṣe lọ wọ́n ṣe lọ wó dáa. ó ti tọ́lọ́pàá o àwọn sheik saladin nàbí aláìwọlá wà pẹ̀lú kẹwọn àwọn tó àwọn tó champion rẹ kọ́dọ̀ ọlọ́pàá gbé wọn àwọn ọmọdé kí n já lọ police station wọn á yọ ọmọ kí n bí one thousand torí àwọn guinea máa ń bá àwọn náà lẹ́rù kódà ní court wọn wá rí i pé ẹni táwọn fẹ́ ṣe ẹjọ́ pẹ̀lú ẹ̀ àwọn èrò tó wá pẹ̀lú ẹ̀ àwọn eléyìí wọn lè kọ́kọ́ gba gbogbo kóòtù rẹ̀ jẹ́ ká tó sọ pé nígbà yẹn gan aláàjì adépọ̀jù wọ́n fi ọ̀ràn ẹ̀ sè wọ́n fi ọ̀ràn ẹ̀ kọ ewì tó sì dàn ara ẹ̀dẹ̀ gan wọ́n láwọn ọ̀rẹ́ tó gòbí ara ẹ̀dẹ̀ wọ́n kọ́ mọ́sáàsì tí wọ́n tó fi ìṣàgóso ìdè mọ́mù ọ̀rẹ́ ẹ̀dùn àwọn afá gan ah, táwọn ọmọ wàhálà táwọn ṣe táwọn ọmọ iye tọ́lọ́pàá gbé àwọn <laughs> táwọn fi gbé ìgbékúgbé ẹ̀ kúrò mbẹ̀ eh, data nígbà tí ogúnṣẹ́ wá tó gúnṣẹ́ tó jáde ń alájà dípò ní wàá wáṣẹ tèmi wàá ṣe wáṣẹ kan wọn ní pé àwọn ń béèrè kan lọ́dọ̀ àwọn ará ẹdẹ gbangba ni alájà sàrà ti jáde pé nígbà tí ìwúre tiwa náà tẹ́ wá rí ní mọ́bí àwọn ará mọ̀ ìyá tá a jẹ tá a fi gbogbo mbẹ tẹ́ ẹ ní àfi lòún ṣe ẹ̀yin náà lọ máa rán ogun sẹ́yìn Ìbàdàn <laughs> so torí àwọn nǹkan yẹn mọ̀tòhárọ̀ ti àìgbádùn lẹ́sìn púpọ̀ kan anybody tó bá kàn ti dépò kò ní rí sí anything pé ẹgbẹ́ rẹ̀ síbẹ̀ àwọn náà fẹ́ gbé èrè eh, Ọ̀ṣun Òṣogbo arúgbá láti gbé oríta kan bẹ lóṣogbo tán gbé arúgbá sí oríta wo nìyẹn náà ok oríta oríta eh, òkè fíà eh, station road wọ́n gbé arúgbá síbẹ̀ obìnrin tó gbé igbá lórí arúgbá Ọ̀ṣun wọ́n láwọn fi ń preserve heritage so wọn ò rí heritage Islam preserve wọn ò rí rè àgé àlùalà wọn ò rí rè ìtẹ́ ìkírun òrèrè mọ́sáàsì àbí àwọn àwọn òrèrè eléyìí ò gbé kalẹ̀ èrè àwọn òòṣà tó tó yẹ kó ti kú ó sì make sure pé àwọn kìnìún ẹ̀ sì sẹ́kù yóò kọ́ àwọn àkóso àná. tó ní wọ́n fẹ́ náà pé àwọn administrator yẹn táwọn afẹ́ rí àwọn nǹkan táwọn oríta káàkiri ẹ̀ ní rírì nǹkan ẹlẹ́mìí kankan mẹ́. so àfáà ni. وتجب إزالة كل قنديل أو سراج على قبر لا يصح وقفه ونظره wọ́n lè tọ̀ gbogbo àwọn nǹkan yẹn àgbọ̀dọ̀ fi ilẹ̀ ọmọ fi ilẹ̀ níwẹ̀ káwọn administrator yẹn kan tó dé àwọn èrè ń dé láwọn kìíní yẹn náà wọ́n gbé kó mẹ́rin náà gbé tiwọn ẹgẹ́ bí gọ́vnà ta ni ó ta ni ó kú èrè ẹ̀ pé òṣèṣe báyìí. wọ́n ní àádì àádá wal-i'tiqād al-madhkūr fi al-ahādīth al-mutaqaddima yashmul 'iddat umūr wọ́n ní ìmú sáàrì níbi ìjọsìn gẹ́gẹ́ bá a ṣe sọ́nà àwọn àdéhìí tá a ti kà síwájú yẹn ó kọ́ àwọn kan wọ̀nyí sínú as-salatu ala al-qubur ala al-qubur mustaqbilan laha ká máa kírun níbi sàárì rẹ tó dojú kọ sàárì kódà kò yẹ kọ́ lọ́nà kírun fún àbí as-sujudu ala al-qubur àbí ká máa forí balẹ̀ lórí sàárì àwọn èèyàn máa ń ṣe é o ní problem wọn lọ kúnlẹ̀ ti sàárì orí ya mi mọ́sùn lọ́wọ́ wọn ni bìnà al-masajid alayya àbí ká lọ lórí wal-ma'na ath-thani zahirun bi i'tiqad al-akharani ma'a dukhulihim fihi wọ́n ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní eléyìí hàn gan ó hàn gan pé a mú níjọsìn lẹ́yìn ọlọ́run ọba pẹ̀lú pé méjèèjì alákọ̀ àtẹlẹ́ kẹta tá a fà ká yìí òun náà kó sínú ẹ̀ ọjà nasu alayhima fi ba'd al-ahadith al-mutaqaddima nasu ti wá lórí méjèèjì náà wà nígbà àdìkà síwájú afassartu al-qawla fi dhalika wa uradtu al-aqwala al-ulama'a fi kitab al-mushar ilayhi anifan wọ́n láwọn ti sàlàyé lè àwọn sì tọ́ka sí nínú àwọn tíra قلت له ما تعمل خلافة في اتخاذ تعديل الساجد لاتخاذ القبور مساجد ذكرت فيه تاريخ إدخال القبر النبوي في المسجد الشريف قرأ وصيتان يوزكي سارع النبي صلى الله عليه وسلم وما فيه من المخالفة للأحاديث المتقدمة أتبعي سيسي أتقوا أما حديث ذاتك أسواجه وأن الصلاة مع ذلك لا تقرأ فيه خاصة wọn ní àti pé pé wọn wá kí sàárẹ ànábì bọnú mọ́sáàsì yẹn kò sọ àti kírun mọ́sáàsì yẹn dé wọ àmọṣá bá sọ̀rọ̀ kọlù fìdálíkà kó lè fàlùjẹrẹ jàn eléyìí ẹni tó bá fẹ́ wò àlàyé ọ̀rọ̀ tí mo sọ nípa abala yìí náà kò lọ wò torí pé ara ẹ̀rí tó ga jù táwọn tó fi máa ń lò nìyẹn tẹ́ bá sọ pé kí wọ́n sì jẹ sìn ju sàárẹ ọ̀kẹ́ kí wọ́n sì kúlé wọ́n ní sàárẹ ànábì bọnú ẹ̀ sísí àwọn bá kiri bọnú ẹ̀ sísí ó mọ̀ láti prevent irú aburú yìí náà lọ́wọ́ àmọ́ wọ́n wọ́n ara ìdí táwọn fi kí bọ́nú bá sílẹ̀ wọ́n fẹ́ kó dá wà ń tà káwọn èèyàn lọ́mọ ní access ẹlẹ́gẹ̀jì ni wípé wọ́n á mọ ògiri mẹ́ta rọ́kìríkà àwọn sáré yẹn the fences mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tó gbàdán ti wá ṣe ẹ̀ka péré ọmọ ìdí yẹn kan tẹnu sáré yẹn láì gbàdán ti mọ òun òbí yẹn lásìkò àwọn kò làpá òṣèlú rẹ̀ ti lọ́tọ̀ ẹ̀ẹ̀kan péré ìdúró ìṣẹ̀lẹ̀ pé ẹ̀kún omi ṣẹlẹ̀ ó wá wú ògiri ibi sàárè yẹn ó ní láti wọ bẹ̀ ní twelve century twelve ogiri kan ọ̀ka kìíní yẹn nù tíra kan nù lọ́sìn nàbà wò wọ́n ní ìgbà yẹn ní wa ìgbà táwọn lọ tún mọ́ láti ìgbà yẹn nìkan kan ò kò torí kò àwọn fẹ́ǹsì yẹn wò sílẹ̀ fún kankan sí wọ́n mọ́ pa ni pé anybody so ọba kan jẹ ó fẹ́ lọ́wọ́ sàárè àná bí kò sí lóní ìbáyìí so wọn ní kọ́ra ara àdí tí wọ́n fi jẹ́ pé òkè rẹ̀ náà fi ṣe dóòmù sí kọ́ yẹ pé yóò tún lè ní access láti gbé ládà wọnú ẹ̀ wọ́n di pa dókè àwọn agbọmọ dóòmù lé lórí dóòmù yẹn ti pẹ́ o dóòmù green ten wo yẹn yóò tún lé two hundred years bó ṣe wà yẹn so so tàfà ni pé pẹ̀lú bẹ́ẹ̀ náà àlàfà ni so kò yẹ ká extend de di sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀rẹ́ kan yẹn sẹ́ni mọ́sáàsì tó wọ́ síbi ti sáré yẹn tẹ bá rẹ̀ wọ́n náà rí pé bí ẹ̀gbẹ́ kan báyìí lọ́wọ́ àdìẹ pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n fi fẹ́ǹsì yí káàkiri yányán bá tí ìbáyẹ kí wọ́n wá múyàn lọ bẹ̀ ẹ̀ ní mọ̀pọ̀ wà bẹ̀ ẹ̀ ní mọ̀pọ̀ wà bẹ̀. ọ̀tọ́ ni. إمام المخالفة الاتخاذ وعيدا كالمنصر بجنسيات المجرمين تأتي من صلوا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم